بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الحمد لله الذي من بنعمته اصبحنا على فطره الاسلام وكلمه الاخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى مله نبينا ابراهيم وعلى اله وصحبه صلوات ربي وسلامه أشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أكبر ورحمة operasi untuk diwasai lalu dari lawan Obai operasi bukti dan kemudian waluri mungkin di pokoknya apa yang dia di kuasa dua ada dua Muhammad Sallallahu Alaihi Wasallam ada kedua ini aku ke sebuah kata dua tadi ke yang tiga kuasa dua ada dua Muhammad صلى الله تعالى عليه وسلم وعليه عليه في قلب مسلما من تشير ولا حلنا تشير به وجوه الجد àwọn ìṣe owó ẹlẹ́ẹ̀kẹta ní oṣù ọdún mẹ́ta kọ́ ó jẹ́ oṣù kan ní kí ó pọ̀ sí bọ̀ọ̀dù tírì gẹ́gẹ́ bí àlàyé tí a máa wà nínú pẹ̀lú àwọn ìyá ẹ̀sìn pé máa sọ̀rọ̀ púpọ̀ lẹ́yìn sí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ àwọn ọmọ àdìsí wà ní àná ìtì àti ìpàdé àdìsí ẹ̀mú ní kankan lórí ìfaradà lórí ẹ̀sìn ọ̀rọ̀ ìfaradà àtẹnumọ́ lórí ẹ̀sìn ọ̀rọ̀ pẹ̀lú àwọn àtẹ̀wò ìtì ó bá báyìí. Àwọn ọ̀rọ̀ àwọn ìgbésẹ̀ lè dùn wá wá ètò jẹ́ òfin náà wọ́n ti ń fi wọ́n ti lo ipá ní orílẹ̀-èdè tó jẹ́ pé ọba yìí ó ní olóògùn kan olóògùn yìí òun náà lọ wá lóògùn ti dàgbà pé kò gbogbo ní ọmọ kan tó wọ́n kọ ní sẹ́yìn torí ìgbà tó bá lọ́wọ́ àgbáyé ọmọ tí ọba yìí kò yìí ó jẹ́ ọmọ kan tó ti wá sí kọjá lọ nínú ọkọ sí ìgbò yìí ní máa ń fi àpá àkókò ojú ọ̀rẹ́ nílé ìwọ̀n sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n máa ń kúra torí pé ẹ̀ka kèsì ẹ̀wọ̀ ẹ̀ka kèsì ìsìn ọlọ́ọ̀bà àtúntò. báyìí kọ́ ẹ̀wọ́ òkè kúkú òkúkọ kan tí a lè kọ́ ẹ̀kọ́ àdúgbò rẹ̀ tí a kọ́ ìgbàlè kọjú àwọn ìlú láti kọjá ọwọ́ òkè ìlú òkè ẹ̀wọ̀ tààrẹ tó jẹ́ olóòtú ti bẹ̀ lórí ìlànà nínú àwọn àti sọ̀rọ̀ ẹni tó jẹ́ olóògùn wa tó pọ̀ ní ogun àdúgbò ọmọ ìwà ló kù lórílẹ̀ ní ìyọ́nà ọ̀rá tó bá ṣe pé nípa àbá yìí máa ń sọ fún àhápù ilé ìyá ìsá rẹ̀ òun ló ní kó ọlọ́run bá ní ìfẹ̀sí ju òkùnkẹ́ olóògùn ọba yìí òkúta tó fẹ́ ní kó o jù yìí ó sì pa ara yìí níbi pé lọ́dọ̀ ti máa ń

ìrọ̀ pèpè tí mo ti mọ sí ẹ nígbà yẹn máa fún báyìí ṣùgbọ́n nítorí ọmọ náà ọlọ́run ní ṣe ọlọ́run bá ọsọ́rọ̀ ní bẹ̀rẹ̀ fún wọn báyà ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run tí wọ́n bá ní bẹ́ẹ̀ àtọ́lọ́run ní ẹ̀ẹ́ tí ó lọ́lọ́run ní ilé ìlọ́dún ní wọ́n padà wá bẹ̀rẹ̀ tí wọ́n yìí wọ́n á jẹ́wọ́ wọ́n não consegue fazer tudo isso. Então, então, não é Jeová, ou se nasce de Jeová e Jeová. Depois, contar não é Jeová. É que irmã, ela ilé ìlú ilé yìí. Bákan náà pé ẹni tó wá jẹ́ pé ìlú yìí ojú òde láà wọ́n ló kún ní ọ̀sẹ̀ tó lórí ẹ̀sìn ọlọ́run ọba òun ẹ̀ka lórí ẹ̀sìn ọlọ́run ọba bẹ́ẹ̀ ni wọ́n olúyà tó fi wọ́n ti jẹ òun náà wọ́n fi là wọ́n lẹ̀ ní ilé àwọn títí máa ń ní ìmájú òṣìṣẹ́ lórí ẹsẹ̀ náà wọ́n bá wọn báyìí òun wá sí ipa ìwọ̀ ẹ̀wù wọn láì láti rí wálẹ̀ wọn láì láti rí wálẹ̀ ṣùgbọ́n wọ́n ní orí pé àwọn ìgbésà tó lórí ẹsẹ̀ ọlọ́run ìyẹn ló tẹ́lú òfin bá a bá sọ̀rọ̀ owó ìkọ̀ra lórí àìsàn ọmọ wáyé ẹ̀sìn rẹ̀. báyìí kọ́ ìgbà tó ti wá rí àwọn pa ẹgbẹ́ tí àwọn ọ̀rọ̀ wọ́n ti fa ìlú èyí tó jẹ́ pé òun náà ti gba ìsìláàmù lọ́dọ̀ ọ̀rọ̀ yìí ó wá wọ pé kí wọ́n bá wọ́n sọ́dọ̀ ọ̀rọ̀ yìí dandan kí wọ́n á lọ ju ọ̀rọ̀ náà rí. báyìí kọ́ òun náà ní ọwá ọ̀nẹ́ ìgbà tó ń ọmọ ilé ẹ̀rí ọba wá fi àwọn ọ̀pẹ̀rẹ̀ fi àwọn ọ̀pẹ̀rẹ̀ ó ní ìyá ìdí ilẹ̀ ìjọba ìjọba ọ̀pẹ̀rẹ̀ ẹ̀ ń lọ sórí òkè báyìí báyìí báyìí kò ní láti lọ sàlùbọ̀ ọkọ̀ rẹ̀ síbẹ̀ pàtàkì ní ìjọba ẹ̀ wọ́n ní kúlẹ̀ láti kéde ní ẹgbẹ́ wà wọ́n tó bá lọ́wọ́ òun sí ẹ̀sẹ̀ tó òun sí ìrún kó gbogbo náà ní àkókò tó bá jẹ́ òun ní òun sí ilé rẹ̀ ẹ̀sẹ̀ lè ẹ̀fí rẹ̀. wọ́n ní wọ́n tó wọ́n bá ti sẹ́lẹ̀ wọ́n ní gbà tí wọ́n bẹ̀rẹ̀ ti sẹ́lẹ̀ tó bá wọ́n kó ní kọ́lọ́ ọ̀tọ̀ òun máa sí ẹ pàtó láti mú ìyẹn ẹ̀jù sílẹ̀. ẹ̀já ìwádìí àwọn òkú tó ga ọ̀run tó wá

wọ́n sì ló máa ṣe kó ṣe. ṣùgbọ́n wọ́n yìí gbé lọ́wọ́ bí ọlọ́run ní í ìlú náà. àwọn tó ń wá sókè bó bá ṣe ìwọ ló máa ṣe wọ́n. ọ̀gá náà ṣe lórí òkè yìí. báyìí kọ́ ọ̀rọ̀ ìjọba ní ìlú ìjọba òkè sí ìlú ìlú. bàbá àwọn tí wọ́n mú ọmọ ẹlọ sókè ohun lẹ́wọ̀n àwọn ọjà bọ̀ wọ́n jẹ́ ẹ̀ṣin ìkọ́ni àtúntò bá ti. Bọ̀kọ́ lọ́wọ́ rẹ̀, ọmọ ẹ̀yọ́ ọmọ pé máa ká lè àṣìkò. Àwọn bá ní ti ọlọ́wọ́ lè pè fún ọlọ́sẹ̀ rẹ̀ pẹ̀lú tí wọ́n ó ní àbáyé ìlú náà dáadáa. Lọ́wọ́ ayọ̀ aláṣọ lọ́wọ́ ìgbà lọ́wọ́ ṣe ń ṣe. Ọba yóò ṣe o. Wọ̀dà káàrin àlejò ọ̀gbìn àti àmì. Ó tún wá pé àwọn ènìyàn

يكفوا وتواصوا به انتوا مثل في الكسوة قبوله الكسوة قبوله تواصل يوسي عن قبوله عن قبوله wọ́n gbà yóò sì wù ńlá nínú olùkọ́ gbé ọmọ ìlọ síbẹ̀. Tẹ́lá wá sí àwọn òkú rẹ̀ tí wọ́n pàdé wà lọ́kọ̀ lórí ẹ̀ wọ́n yóò yà á nìyí. Tó bá lọ́wọ́ òṣèṣin yẹn mọ́, ìsìláàmù ló wò sí ní fún ìpínlẹ̀ ìmọ̀ àbọ̀ àti ìwà àbọ̀ wáyé. وإلا فلو تكون زينين فالفعول به التسوء دوار الزاد تريد يسكين لم يوحد قبله إلا أن يؤمن بالله عز وجل يعني يصل إلى الله يعني ديرو الله صلى الله عليه وسلم يقوم خليل ما يوم يوم يقوم يوم itu semua belum berlaku. Semua orang mesti mesti itu. ní ẹ̀tọ́ rẹ̀. Náà, ńgbà wọn wá dé ìlú, wọ́n dá bí báyìí kọ́, wọ́n sì sí bí ọba ti sọ. wọn lọ́wọ́ ní Ó àwọn ọmọ ó tún ojú bo rẹ̀ báyìí bá tó tó wá lọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ òun ọ́fíìsì rẹ̀ gbogbo pátápátá ọjọ́ yìí ọmọ ìfẹ́ lọ́la òun ìfẹ́ lọ́la láàrin ọ̀jẹ́ ayé ìṣẹ̀lẹ̀ ó fà lọ́wọ́ wa ó ti dé a ó tún dé àwọn tí wọ́n mọ ọlọ́wọ́ máa ń rà sáà ó ń tàpá ní ìlú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Allah Taala itu itu itu itu banyak kok. Apa aku itu mesti jelas. Awalnya inna la tanqati ilaha ulilma. Ulilma kada kana ma ahlul nabi. Aku mau terima oleh dari suruh. Ini masuk mau pakai itu ulilma. Awalnya ini jauh قلت لكم كان في صحيح واحد وتسلوني على أن أقوى من دواء الأم يقوم يقوم سمي الله عز وجل توافق النبي تبيك بي ثم أخذ سلامي إلى نفسي ثم الله أخذ سكي بالكبيرون أو أخذ مفعلين وحده ثم نحسان بكبل الفرص ثم أخذ سوى لا تسكي ذلك سبحانه وتعالى وما يفعل توكلي بسم الله رب الغلام بسم الله رب الغلام pẹ̀lú orúkọ ọlọ́run ọmọ ọba tó ní ọmọ yìí ọba tó ní ọmọ yìí sì pẹ̀lú orúkọ ọlọ́run láti fi pa ọrùn ó ní tẹ̀ka tó sọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ìlú wa ṣùgbọ́n tẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ nínú wa ọ̀rọ̀ ó kọ́ àwọn wọ́n tún wọ́n dé wọ́n ní wọ́n sì tún ọ̀pá lóòótọ́ tó gbà tó mọ́ ọba láyé wọ́n sì sọ gbólóhùn tí ọmọ yìí sọ pé bisimilá rọ́bì òmìnira ìgbà tó wọ́n sọ gbólóhùn yìí wọ́ wọ́n sì tún àwọn ìlú rẹ̀ báyìí ni ìbàlẹ̀ sì fa àwọn ẹni bí i wáyé ọ̀lọ́bì orí báyìí tó olùyọ̀ ọlọ́ọ̀bá ọmọ yìí lọ́wọ́ bó ti wá kú báyìí àwọn èèyàn rí ààrẹ ah, ìfọ́sọ̀rọ̀ náà àájẹ́ tí ọlọ́run ọkùnrin gẹ̀gẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run tó wọ̀ yé sí òun gẹ̀gẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn àtọ́lọ́wọ̀ ẹ̀kọ́ wọn láwọn àtọ́lọ́wọ́ wọn láwọn àtọ́lọ́wọ́ pé ọlọ́run tí wọ́n tó dá ọlọ́run ọmọ pẹ̀lú nípa ọlọ́run yẹn lẹ́nu wájú bí o látàgbọ́. Báyìí ni àwọn tó bá tó sẹ́kù, wọ́n bá lọ bọ̀ pé Nazis ẹsẹ̀ ìlú ọlọ́run ló ń tọ́ka lọ́wọ́ tẹ̀lé ọba adáyé ètò àwọn ìṣẹ́sí àwọn ọ̀pọ̀lọ̀ rẹ̀ lọ ó kò dáadáa rẹ̀. bá tó di àwọn ọwọ́ ayélujára gbé kòtò lágbára wọ́n gbé kòtò tí wọ́n wá gbé kòtò yẹn fẹ́ wọ́n ó bìrì mọ̀ bí àlẹ́ ẹ̀rọ ó dá ilé kìí sí àwọn kòtò ẹni tó bá ti mú wọn tẹ̀sí ọlọ́run ọmọ yẹn lé ẹ máa dùn sí orí ẹ máa dùn sí bẹ́ẹ̀ lọ́wọ́ sọ àṣàbò lò àlẹ́bí rẹ kí ọlọ́run ọmọ àwọn tó ń fi wọ́n gbé kòkò tí wọ́n gbé kòkò المسلمين على صلى الله عليه وسلم هو يسيرهم مسلمين حتى جاءت امرأة وما أرسلت مع àwọn ọ̀sẹ̀ tí ilé ilé ń sí pẹ̀lú ọmọ tó ń kọlu. ọmọ rẹ̀ Ọmọ yẹn sì sọ̀rọ̀ Báyìí wọ́n mú wọn, ó fún wọn náà. Ẹ jẹ́ ká náà tí ìbá tó ẹ̀sìn ọlọ́run wá ní ẹ̀dínkù ní district ìdájọ́ lágbára irú ìyà tí wọ́n fi di àwọn ìdínkù ní kó lè sẹ́rí fún ẹ̀sìn ọlọ́run wọ́n sì kó lórí ẹ̀sìn ọ̀rọ̀ tí wọ́n sì pa àwọn ọmọ yẹn torí irú wọn kọ́ náà wà lọ́yọ̀ lọ́run ní wọ́n máa ń tọ̀kọ́ nínú ilé ayélujára ìgbóbi láyà àti ìsìnkàní ní òun ní ìgbà àjẹmọ́ nítorí wọ́n kọ́ náà wọ́n títí ní gbogbo lọ́wọ́ àṣùgbọ́n ọba tó kú ìlú ní àbábọ̀ sílẹ̀ ilé ìyá ìrèké ìlú nítorí wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́ ẹ̀kọ́ ní gbogbo ìyàtọ̀ ìjẹun ẹ̀wù wọ́n láyé lójú ní gbogbo lọ́wọ́ nítorí pé ìgbọ́n wọn wọ́n lò sáàmì ìlú nítorí pé ìgbọ́n wọn bá gbọ́ ó sì padà sí kí wọ́n sì padà tá a lọ́fà nítorí pé àwọn ìgbọ́n wọn ó sì gbẹ́ kókò wọ́n sínú gbogbo wọ́n sì wọ́n sì wọ́n àwọn ọ̀nà síbẹ̀ nítorí wọn kọ́ lọ́wọ́ máa yọ lábọ́. lọ́wọ́ yà sẹ́lẹ̀ tó yà bí mi náà sì máa lọ ìrànlẹ́ ẹ̀rọ ṣùgbọ́n tí ì bá ti gbó òṣìṣẹ́ tó lágbára lórí ẹ̀sìn lọ tí ì bá ti gbó òṣìṣẹ́ ẹni tó bá lè ojú rúyà ní ẹgbàá tó ìgbàgbọ́ rẹ̀ tó tí ìbá ti bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ojú ẹgbẹ́ ìyàrí ó sì sì farada lórí ìrora tó kàn wọ́n yìí ẹgbẹ́ ìrora tó kàn wọ́n nítorí tó náà wà ní ìrọ̀lá ẹgbẹ́ ìrora yẹn nítorí tó náà wà ní ìrọ̀lá so eléyìí díẹ̀ kẹ́ fún àwọn ẹ̀ka tí wọ́n sì lè lójú nípa pé àwọn ẹ̀yìn máa ń lọ ti àwọn lórí ẹ̀sìn ọlọ́ àlẹ́kárí àwọn àtòlídà oríṣiríṣi pé àwọn ẹ̀sìn pé wọ́n ti bẹ̀rẹ̀ bọ̀. ẹnì kan náà máa sọ àlẹ́bí sọ̀rọ̀ nípa tó wà pé àlẹ́bí sọ̀rọ̀ wọn wà lọ sílẹ̀ òun àkókò àkókò àlọ́ tí wọ́n tẹ̀lé àlẹ́bí kò sáàtì fún ìgbà àṣàyàn ọ̀gbọ́ ọlọ́run ìrora ìpọ́njú ó sì mú wọn ọmọ bí wọn bá wọn ó sì sí wọn ní ìwádìí látàrí débi tí àlẹ́bí àtàwọn tó wà pẹ̀lú aláwùjọ tó wọ lọ́wọ́ nígbà òṣèlú lọ́wọ́ àti dé ẹ̀wọ̀n kan tó ní fún àlẹ́bí àtàwọn sàbàbà lọ́wọ́ tà ní sọ̀rọ̀ lórí àti tó wọ́n sẹ́yìn ọlọ́wọ́ yàrá kí ni ẹ̀ sọ̀rọ̀ wọn lọ́wọ́ yìí ẹ má kó yà àti ìlọ́ọ̀ tó sọ̀rọ̀ wọn ìṣẹ̀dùn ọlọ́wọ́ àti sọ̀rọ̀ wọn ìjẹ̀jẹ̀ ọlọ́wọ́ ti dé so ẹ̀wọ̀n kan báyìí so ọlọ́wọ́ sọ pé àhásìkà náà an yaqulu amanna wa hum la yu'minun ti máa wọ́n máa sọ lẹ́nu pé àbájá ti gbọ́dọ̀ wọ́n nínú wa nínú wa àbí ti àwọn nínú wọn wọ́n là lọ́dọ̀ tó dáná ẹ̀jẹ̀ bí rẹ̀ mi. àwọn tó sáájú wọn máa wọ àwọn ọ̀dọ́ wọn fi tilẹ̀ wọn àfi tilẹ̀ wọn títí káwọn àti ẹ̀jẹ̀ tó àbọ̀lù rẹ̀. Injil Allah itu kan masno. Kalau kita yang kita sudah mati, sudah mati, Allah. Semua kita adalah yang pada Allah. Ujung hari, Allah semua dari jadi sampai jadi. nakulah disuruh, hakul ala Allah Subhanahu Wa Taala. Aku kata sandiwa agama musik, ah muda musik bijak itu maksudnya. ìtura wà lórí ẹsẹ̀ ọlọ́run àtẹ̀kẹ́ọ́lá tó ń bá ìgbẹ́ láti lọ ní orí dáadáa àwọn òṣìṣẹ́ sí àwọn olóṣèlú gbogbo àwọn àwọn ọmọ tí ó kì í láyé nípa ọ̀sán àti ìlànà àríyá ó mọ̀ ní ṣe ìfọ́ tó máa tẹ̀lé wáyé ọ̀la àìpẹ́ láyé ọlọ́run abẹ́lẹ́ ọ̀sán káàdì owó kàrádá àwọn tí wọ́n jẹ́ àkàtúntò kúkúrú àwọn ọ̀rẹ́ ọ̀la àìpẹ́ láyé ọlọ́run gbogbo wàhálà àmọ́ àti bá sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀

وقل اولئك من خلق واحبك ما هو لله والقران انك لا تسلك دنيانا وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته